gbàgbé àmì ọlọ́run bákan náà ni pé ọ̀nà wo àti ẹ̀kọ́ wo ló wà níbẹ̀ tí ó yẹ kémi àti kí á fi bá lò bismillahi rahman rahim náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل محمد وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú wa àti gbogbo olùkún ètò lọ́wọ́ àbí Allah subhanahu wa ta'ala kí ọ̀sán kọ̀ọ̀kan wa ní ẹ̀sán dáadáa láyé àti ní alkiyama gbogbo àgbọ́yé ẹ̀sìn tí a ń sàlàyé fúnra wa lílò rẹ̀ ọlọ́nkùsẹ́ ní ọ̀nfẹ́ kọ̀ọ̀kan wa àsìkò awuyewuye tí ń bẹ nínú ayé lákòókò tá à ń bẹ ń bẹ yìí nínú ètò ọlọ́run bí ṣe mọ́ rí nánu pípadà sí àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n wá jù sí mi pé kí a sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni pé virus corona ayatun min ayatillah àjàkálẹ̀ àrùn tó ń pè ní coronavirus àmì kan ni nínú àwọn àmì ọlọ́run báwo lélẹ́yìí sì lè rí bẹ́ẹ̀ torí pé gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tó mọ̀ pé ẹnìkan ló dáhùn yóò sì mọ̀ dáhùn kankan tá a nímọ̀ nípa rẹ̀ tá a padà mọ́ ọmọ wa yahluku ma la ta'lamun àwọn tá a mọ̀ tó jẹ́ pé tọ́lọ́mbà dàtẹ́lá tó mọ̀ sábà wo àjàkálẹ̀ àrùn yìí lóòkọ tí àwọn tọ́jú onímọ̀ ìṣègùn ti fún tabafojú wò a rí pé wọ́n discover pé ìmọ̀ ọbẹ̀ lára èèyàn ní ní 2019 ni wọ́n fi ń pè ní covid-19 torí pé ìran corona corona corona ń tọ́pọ̀ ni ṣùgbọ́n wọ́n sẹ́ discover eléyìí ni wọ́n wá fi yí àti wọ́n wọ́n fi ṣe kóòdù fún pé covid-19. Mm -hmm náà a rí pé kò túmọ̀ pé ọlọ́run ní lọ́dọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó wù lọ́rin síta a wà padà sínú al-Qur'an Allah subhanahu wa ta'ala ọlọ́run jí ó yé wa pé inna Allaha la yastahi an yadriba masalan ma ba'udatan wa ma fawqaha fama fawqaha fa alladhina amanu fa annahu al min rabbihim وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بآثم مثلا يدل به كثير يدل به كثيرا ويهدي به كثيرا ما يدل به إلا الفاسقين سورة البقرة آية من يدني أغمى nígbàtí Allah subhanahu wa ta'ala mú àpẹẹrẹ wá àpẹẹrẹ àwọn tí ò nígbàgbọ́nù ọlọ́run a rí pa ọlọ́run fa àwọn kan wé kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run fa àwọn kan wé aláǹtakùn níjọ́ tó lọ́wọ́ mú àpẹẹrẹ wa tó fa àwọn kan ẹ̀fọn àbáwọn àpẹẹrẹ mi wọn pé ah, àwọn tí yóò jẹ́ mùsùlùmí àwọn tí yóò gbà nẹ́bí gbọ́ sallallahu alaihi wasallam wọ́n wò pé ìwọ Muhammad sallallahu alaihi wasallam ojú ò ti ọlọ́run ọba rẹ̀ tó dá ọ ni bàtí ọ̀tẹ̀ wa má pẹ̀rẹ̀ wá ẹ̀fọn àwọn ti wò pé ẹ̀fọn nínú gbogbo ohun tó kúnlẹ̀ Allah subhanahu wa ta'ala wá dálà káyì wọn padà pé à torí pé ẹnì kí wọn ní gbà fún mi kó sì jọsìn fún mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ àyàfi kọjá ní tó nílà káyì pé a sì fẹ́ kẹ́yìn ní òṣòrí rí bó ṣe jẹ́ pé àkọọ́lẹ̀ ti gba wájú yín ẹ̀ sì ṣiṣẹ́ tí ó tọ́ irun tí ó jẹ́ bùsẹ̀rì sí yín ọlọ́run wá fún anábì láyà yìí nínú alukur'an dájúdájú ọlọ́run ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala kìí tijú àti mápèjúwe wá àti fàpèjúwe kan lílẹ̀ àwọn onímọ̀ wọ́n ní eléyìí ò túmọ̀ pé ọlọ́run ọbẹ̀ ìṣọba tó ní tìjú torí pé ní orúkọ ọlọ́run kódà tí ò sínú 99 tó gbajúmọ̀ ni al-ahiyyu al-ahiyyu lọ́wà ọba onítìjú lẹ́wọ́ tí wọ́n náà àdísá níbi sọ pé ọlọ́run ọba rẹ ọba onítìjú ni tó jẹ́ pé tí ẹrú bá tẹ́wọ́ tí ń béèrè bùkátà lọ́dọ̀ rẹ̀ ojúmọ́ ti ọlọ́run ọba láti pé kẹ́nìyàn ní pẹ̀lú òfo ni pé ṣùgbọ́n bí pa afẹ́fà pọ̀jú ìwé lélẹ̀ torí pé gbogbo ohun tí ń bẹ láyé ọlọ́run ló dá wọn èyí tó bá sì wù nù rẹ̀ bó ti lè fi ohun tó wù búra bẹ́ẹ̀ ló lè fi ohun tó wù fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ló irú àgbékalẹ̀ yìí tí ọlọ́run ọba rẹ̀ kìí ti jú àti mápèjúwe wá bọ́yá ohun tó mọ bí ẹ̀fọn fáwọn àfáwọ́kọ̀ ha àbí ohun tó kéré sẹ́fọn nínú mánà lọ́dọ̀ àwọn àfà àwọn míì tún pé àbí ohun tó jẹ́ fún lọ gbé tó jẹ́ pé ń bẹ̀ lọ gọ̀ọ̀rọ̀ lọ tó jẹ́ pé ó wà múnásábà pẹ̀lú challenge tí wọ́n mú wá pé ẹ̀fọn ọlọ́run wá mú wá pé ohun tó mọ bí ẹ̀fọn àbí ohun tó kéré sẹ́fọn tí wọ́n nẹ́bàá fojú àwọn fáírọ̀sì tó ń sọ yìí kìí ṣe ohun tí yẹn lè fojú rí lásán àfikún lo àwọn ahò tí wọ́n máa fi wo àwọn nǹkan tó kéré tí ètò ń pé ahò lásán microscope ni wọ́n fi wò ó kìtì ohun tí wọ́n bọ́ sórí tébù tó pé á kìíní yìí nìyí àbí ẹjẹ́ apá wọ́n yíyọ̀ àdá sí wọ́n yíyọ̀ bẹ́ sí kùmọ̀ràn ọwá ní ṣùgbọ́n àwọn tó nígbàgbọ́ ní ọlọ́wọ́n ọba nígbà tí ọlọ́wọ́n máa ń bá àwọn àpẹẹrẹ lélẹ̀ wọ́n àwọn ọmọ pé dájúdájú òdodo lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wa Allah subhanahu wa ta'ala

irú ìṣẹ̀lẹ̀ láwọn àmì táwọn fi lélẹ̀ kí tí gbogbo èèyàn lọ́pọlọ rẹ̀ ní òye torí pé yóò dínlù bí i kẹsí rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ó tara rẹ̀ sọnù tọ́lọ́mbà máa wà pẹ́rẹ rẹ̀ wá àwọn ọ̀pọ̀lọpọ̀ ó sì ti ara rẹ̀ mọ̀nà ṣùgbọ́n kọ̀sáhùn tí ó sọnù tí ó sọnù lára rẹ̀ àfàwọn pòkì àwa nínú àmì ọlọ́run ọba ni àpèjúwe kálẹ̀ mọ́ bá a ṣe rí kálẹ̀ mọ́ bá a ṣe tó àti bá a ṣe mọ́ àti pòólù ẹ̀ká gbéra wa tí wọ́n jẹun tó dá wa irú àpòjú rẹ̀ nírú ilé bó ṣe kéré tó yìí nínú àyà mi inú sọ́tò bá kọ́rọ̀ bákan náà ọlọ́run ti jẹ́ oyé wa pé àmọ̀ dẹ́yìn wò wala nabluwannakum bi shay'in min al-khawf àmọ̀ fi bẹ̀rù àmọ̀ fi dẹ̀yìn wò tẹ̀kú ìbẹ̀rù nísìn ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ léèwé láwọn stéètì kan ó ti wá sí ti pa àwọn orílẹ̀-èdè kan kódà ó ti di páwọn ilé iṣẹ́ béèyàn bá yẹ sín mọ́ wà bí iṣẹ́ ní tọ́ọ̀bá ti ń sín mọ́ wà bí iṣẹ́ mọ́ wọ́n tẹ́sì rẹ̀ wọ́n tẹ́sì rẹ̀ kódà ìbẹ̀rù ti jẹ́ni tí ó jẹ́ pé coronavirus ló ní nínú àwọn ọ̀rọ̀ ìfíntẹ̀ wa lọ́wọ́ tó jẹ́ pé àwọn tí ó tọ́jú rẹ̀ bí àwọn health workers tí wọ́n abandon rẹ̀ pé kódà bí wọ́n tẹ́sì ẹ̀kú negative náà gbọ́ àwọn sáyẹn tí wọ́n rí pé sáyẹn common malaria ní kàtàkà ní mẹ́

ọlọ́run ni a mọ̀ fi bẹ̀rù a mọ̀ fi dàn yíwò wọ̀ljú bákan náà a mọ̀ fi bí a mọ̀ fi dàn yíwò ìta kó sí iná à ń bẹ lọ́hùn tó ta bá dédé àwọn ọ̀nà àbáyọ kọ́mọ̀ tún mú ebi lọ́wọ́ nígbà tó bá ti di pé ó ń gbá ọlọ́jà ọlọ́jà olódò òrodò a rí pé ebi ní yọ tẹ̀lé ọlọ́run àwọn fi bí dán yẹ̀wò náà wọ́n nẹ́kṣin minel amwal àti dínkù nínú àwọn dúkìá gbogbo àwọn nǹkan yìí súnmọ́ra wọn ni bọ́kàn bá ti ń ṣẹlẹ̀ yọ fà mí lọ́wọ́ yọ kàn ní bí ó sì mọ̀ síra wọn wọlé anfus àti ìdínkùnú ẹ̀mí ìdínkùnú ẹ̀mí eléyìí ti ń ṣẹlẹ̀ lórí di orílẹ̀-èdè kan kí èèyàn bíi four hundred and seventy something kí wọ́n jà láyé láàrin ọjọ́ kan ṣoṣo èèyàn ọgọ́rùn-ún mẹ́rin ó lé wọ́n fayé lẹ̀ lọ́jọ́ kan ṣoṣo ọlọ́run ní ẹmọ díkù ní dúkìá ẹmọ díkù láwọn nǹkẹ́ oko ọlọ́run ṣùgbọ́n o wà bá sírò sọ́ọ̀dìrí wà nẹ́bí sallallahu alaihi wasallam fún àwọn onísùúrù nírò àwọn tí ó ṣe sùúrù lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣe sùúrù mọ́ fi sílọ́n yóò ṣe sùúrù kájú kúrò níbi tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ yóò ṣe sùúrù lórí àwọn kádàrà ọlọ́run tọ́tọ́ tóun bá ba olùbóso yẹ bí ọjọ́ pé yóò fi òun lẹ̀ lẹ́ni oore tóun tó fi rí promotion tóun lágbègbè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni àwọn owó làwọn ń sùúrù tá à ń sọ yìí alladhina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tọ́kọ́ mọ̀ sí ìsẹ̀rìjà tó bàtà dán òbá dé ọlọ́run ló ní wá àrà tó bá wù ní òfin wá dá ọ̀dọ̀ rẹ̀ láṣẹ́rí sí táàfì sàkáǹtì fún tó sí wa àti ohun tá àti ohun tí ó ṣe wa àti bá a ti bá nǹkan yẹn lò ọlọ́run àdúrà wọn jẹ́ tiwọn ìkẹ́ ọlọ́run wọn jẹ́ tiwọn ulaika alayhim salawatu min rabbihim wa rahmatun dé parí àyà àwọn tí àwọn yìí wá fi jẹ́ ọ̀kan náà àwọn àmì ọlọ́run adifayros corona ayatun min ayatillah inú àwọn àmì ọlọ́run ni àwọn tó mú ọlọ́run fẹ́ kún wọn mọ̀ ọ́n àwọn tí ò tí mú ọlọ́run fẹ́ kún wọn mọ̀ ọ́n orílẹ̀-èdè tó ti dé táwọn wàhálà ti ń ṣẹlẹ̀ àwọn tó tí ò tí dé sí tó ti dé ọlọ́run fẹ́ tẹ́sì wa báwo láàrí pẹ̀lú òun báwo láàrí pẹ̀lú òfin òun torí pé a ń pera wa ní òun tààtó tó sì jẹ́ pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́run ti kọ́kọ́ ju kankan síwájú ní sọ́tò fàtẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa tó tọ́lọ̀ máa ń sọ fún ọ pé ìmú yín kẹtẹ́kọ́ máa wọ̀ tí wò sí pé mo ní ọgbà yọ sí mi ta lọ fẹ́ rán olùwà máa yá alẹ́mùjù ní òdà rọ́bìkà ilẹ̀ ẹ̀hò kò sí ẹni tó mọ àwọn sójà ọlọ́run tó dá wọn mọ̀ bí ẹ ọlọ́run ọba tó dá wọn ó léde kọ̀ọ̀kan lè fáwọn ọmọ ogun rẹ̀ ló kọ eléyọmọjọ́ ọlọ́pàá eléyọmọjọ́ mọ̀kó eléyọmọjọ́ sars eléyọmọjọ́ kìnnìkan civil defence eléyọmọjọ́ kìnnìkan àwọn ọmọ ogun tọ́lọ̀ ẹnìkankan ọmọ ó lè jẹ́ra ó lè jẹ́ súsú káti ẹ̀wà àfẹ́ pé àwọn tí wọ́n láwọn microbiologist tí wọ́n fi kú wọ́n mọ̀ discover new virus tí ayé ò fi parẹ́ ní torí pé òun tọ́lọ̀ ń dápọ̀ ẹlòmí lórí kòkòrò ẹyọ kan ló torí ẹ̀ gboyè tí ò torí ẹ̀ mọ́ lọ́hùn tí ń gbogbo èèyàn yókù bíi pé wò jó lórí rẹ̀ kòkòrò kan lásán lórí ẹlẹ́dẹ̀ lẹ́lòmí gba prof lé lórí ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ nìkan ló sọ́dì nínú ẹ̀dá ọlọ́run bóyá hùn kan lára ẹlẹ́dẹ̀ yọkẹ̀ sọ́dì rẹ̀ wọ́n wá pé òdìdì prof so àwọn tàdíyá ti wá lóòótọ́ tọ́lọ ní ẹ̀stọ́dì ẹ̀stọ́dì àwọn nǹkan ẹ̀stọ́dì àwọn nǹkan yìí ṣùgbọ́n ọlọ́run inú àwọn àmì tí lè wá fi jọ́kẹ́ nínú àwọn àmì ọlọ́run táà fi jókòó jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé Allah subhanahu wa ta'ala fẹ́ kó yé wa gbogbo ayé tẹ́lẹ̀ nímọ̀ pátá wa ma utitum min al-ilmi illa qalila gbogbo ra wákọ̀ mọ̀ gbogbo yín pọ̀ gbogbo medical doctors ẹ̀ pharmacist clinical microbial gbogbo mọ̀ yín pátápátá tí nínú mọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí káàkiri abẹ́rẹ́ bọ́nú òkun omi tí ó mú jáde yẹn afẹ́ lè pé mọ̀ yíò tó bẹ́ gbogbo wa pátápátá tàn bẹ̀lá yìí sí láti ẹ̀rẹ́ lè ọ̀yẹ̀ ká mọ ọlọ́run tó dá wa káfíjọ sí fún àbí ọ̀tọ̀ tàbá wá níbẹ̀ ẹ̀kọ́ nínú àwọn orílẹ̀-èdè tàn fojú ah, bá ti gbèrè China seven kìnnìkan powerful countries láwọn kìnnìkan tó lágbára jù talk of fẹ́ sọ̀rọ̀ ni hospital ni wọ́n bá ti ṣe é sí láwọn orílẹ̀-èdè kan ikú yẹn à China tí wọ́n gbé débẹ̀ so ọlọ́run wá ní níbi tẹ́ ẹ fojú sí pé níbi tí ẹ̀ ìtọ́jú ara ìtọ́jú níbi tẹ́ pé ọ̀gá nímọ̀ ní technology ìbẹ̀ ní nǹkan yóò ti ṣe ní ni ti sẹlẹ̀ tí wò hàn àbí kí ìlú ibi tó ti pilẹ̀ gbogbo àwọn ara wọ́n mọ̀ nípa gbogbo dókítà di ọ̀lẹ tí ò yá wọn náà kódà tẹ́lẹ̀ fífẹ́ ilé resign pé tí wọ́n bá ti gbé patient tó ní corona wá kọ́mọ jẹ́ kí ibi tápà ń tọ́jú rẹ̀ àwa ní òtùkọ́ ẹlòmí fẹ́ ilé resign àti gbọ́ọ̀rí sẹ́yìn ìgbà kọ́kọ́ pilẹ̀ kódà tí wọ́n pè bóyá kíkọ́ tó fáwọn ní kí láti pa gbogbo àwọn tí kí ní ẹmukọ́ mọ́ba àrùn èèyàn ọ̀dà ẹni tó kọ́kọ́ mú lákọ̀ọ́kọ́ ń kọ́ nípìnlẹ̀ rẹ̀ bìkan lọ́sàtì pilẹ̀ ká pa àwọn èèyàn tó ti mẹ́wọ́n rẹ̀ lómi wọn láà kò rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run ló lọ́mọ ogun bí ọba sì darí ẹ̀ sí ibẹ̀ ní ọlọ kì í wá ti pẹ́ tó kúkú bẹ́ẹ̀ kò túmọ̀ pé tọ́bajẹ́ tó nígbàgbọ́ náà ti ń sọ kò túmọ̀ kó dolórí ibu ẹ̀tọ́ sì kúkú bẹ́ẹ̀ a ní sọ náà pé ó ti akẹ́mọ̀tọ̀ pé ànábì sọ pé iná ṣe báyìí iná ṣe báyìí a sì ń lágbèlé pé irú ẹni yìí nínú wọn ni alákọ̀ọ́kọ́ nìyẹn o ká sì tún ọlọ́run tó fẹ́ ká nímọ̀ nínú àmì tí àmì fi jámì ọlọ́run ni pé ohun tí ọlọ́run bá gbèrò pé yóò ṣẹlẹ̀ ipa wa ọ̀ka ẹ̀kú gbogbo àgbáyé ẹ̀ world health gbogbo àgbáyé lápẹ́ o àti o ò tí ìrìdènà ò kò sì tún tán lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àbẹ̀rẹ̀ torí pé kí ni ń bíi kò sóhun tí ń bí ju ẹsẹ̀ àìgbọ́n sọ́lọ́run lẹ́nu lọ bàbá ti yọ ọlọ́run náà mọ̀ gbé mi wá ọ̀nà àkọ́kọ́ bákòókò wá sí tẹ́lẹ̀ fi ń jẹ́ ọ̀kẹ́nù àwọn àmì ọlọ́run láti lè sọ pé ọlọ́run ní agbára ọmọ ogun rẹ̀ nìkan ọmọ ẹmọ discover discover ní 2019 lárí àti mọ̀jọ́ ṣẹlẹ̀ wọ́n tí lè kó náà ní sísí oríṣiríṣi pé ẹ̀kan tó bá ṣe kíní kan tó á rí pé ìmọ̀ tuntun ń tara rẹ̀ jáde wa ma utitum minal ilmi illa tàbá tó fojú mi wò káàfi gbà pé virus corona ayatun min ayatillah ọ̀kan náà mi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ká lè fi padà sọ́dọ̀ ọlọ́run ká lè mọ máṣe ọlọ́run sẹ ká lè jáwọ́ níbi ìtàpàṣẹ ọlọ́run ọlọ́run tún mú yìí náà wá láti fi jí ó yé wa wípé annabi sallallahu alaihi wasallam muhammad wọ́tọ̀ bá nígbàgbọ́ nú ẹ̀ sallallahu alaihi wasallam inú àmì tí ń prúfù prophethood and messengership of rasulullah sallallahu alaihi wasallam kí ń júwe pé òjíṣẹ́ ọlọ́run là nẹ́bì lélẹ̀ yìí wà anẹ́bì ọlọ́run ni kìí sòpùrọ́ ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha torí pé àwọn ọ̀nà táà fi dènà rú àwọn àmọ́dí báyìí ẹnìkankan ọ̀sáájú ànẹ́bì sọ wọn sọ jẹ́ pé àìtẹ̀lé ọpadà bí wọn tí fi ń di pé àmọ́dí yìí yagbá ìyàwó tó bá jẹ́ pé nípìnlẹ̀ rẹ̀ àwọn tó jẹ́ prof ọlọ́pọlọ nínú mọ̀ ọ̀tọ́jú èèyàn nínú mọ̀ ọgbá tí wọ́n bá rí láì lórí ọpọlọ tí wọ́n lásán ni tí wọ́n bá lọ define knowledge tọ́lọ̀ ń fà nẹ́bí sallallahu alaihi tí wọ́n wó pé university wo ló ti jáde àwọn olókọ títí sí fún àwọn ní lọ́máàkì ẹ̀ àwọn olóṣèlú tí wọ́n kẹ́wọ́ pé ebi wọ́n ní anẹ́bí islam sọ báyìí tí wọ́n bá lòun náà bí ìbẹ̀nù tí èdè ká yọrọ gbọ́ lọ́nà ìwò lọ́gbà ríbẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ti di oyé wa pé òun yóò tó ń bá ń pè ní báyàtọ̀ àwọn òun lẹ́pẹ́ nàbí wà bá òun tó bá ti jẹ́ àmọ́dé àjàkálẹ̀ àrùn tí bá ń bẹ ń lù kẹtẹ́ ń bẹ ń bẹ ẹ mọ́ jáde kó ń bẹ kó dàbí ò mú yín torí pé ẹ̀yin lè wo kí ò mú yín ni kò tí ì jáde síta lára ti yín ni tọba wá jẹ́ pé ẹ̀ ń gbọ́ pé ń bẹ́ ń lukẹ́ ni ẹ mọ́ lọ ọbẹ̀ pé ibi ní dọ́dọ̀ àwọn tó ń torúkọ ọmọ àwọn tí àwọn tó mú yẹn ti ṣe kíni tí wọ́n ti rìléètì pẹ̀lú ọmọ yìí àwọn àyè tí wọ́n ti dé ọdẹ lẹ́yìn tó ń pariwo nísìwọ́n tó tán ìdìkẹ́ bá sí nìsìn kí kíní ẹ bá bọ́ sí orí bóyá bí irin wọ́n ní yóò lo wákàtí méjìlá kó lè kú so ìwádìí bẹ́ẹ̀ ojókòó so kámọ́ bàrà lọ kámọ́ sẹ́kín tábà tún fẹ́ sínú àrẹ́mì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe ṣe kíni bá a ṣe sin kódà ń sànẹ́bì ní ká wí tí mo fi ní inú àmì tí tún púfù pé òjíṣẹ́ ọlọ́run lànẹ́bì sallallahu alaihi wasallam ìlànà rẹ̀ wa khairul hadi adìyẹ Muhammad sallallahu alaihi wasallam tó ṣe déédéé ń tàbà bá wa ńlẹ̀ Yorùbá náà kò sóore bí ọba jẹ́ pé mi tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alayhi wa sallam anẹ́bí kọ́ wa bá ti sí gbàtà bá sí gbàtà bá fẹ́ yẹ́hò fọwọ́ rẹ̀ bonu bí ọba fẹ́ sínú àìkàn sí sáwọn èèyàn lẹ́nu nísìn òǹkà kúgbọ́tọ̀ tàbá fẹ́ sí o kátà sí kìnnìkan kọfà yọ náà sí o ló kìnnìkan anẹ́bí ti sọ ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá àti sí síwájú síwájú gbogbo pòfẹ́sọ̀ kódà àwọn afáàjú yé wa pé tàbá síta kánàbí ní alhamdulillah láàwíyàn wọ́n ní kí tó fi jẹ́ pé alhamdulillah láàwí wọ́n ń torí pé àwọn ohùn kan bẹ lára tí ìsábà sín tí àwọn ohùn yìí sábà yanu sọ́gbàtà bá fẹ́ sí yẹn wọ́n ní gbogbo àwọn òní jáde láti púùsì àwọn jáàmsì kẹ́ àbáwọn fáírọ́sì yóò láti gbé jáde pé ohun tí sí àwọn tó ń stọ́dì pé kí ló lè fà á pé tàbá sí wọ́n náà tọ́bá sí gbogbo ara ní ó sì pé àwọn ohùn kẹ́ńbẹ́ láti gbọ́ ìyanu yóò ti púùsì àwọn kẹ̀kẹ́ síta kò ní jọ kọjọ tó kọjọ kẹrẹ̀ bàtà bá sí wọ́n fi wá ní nítumọ̀ pé àwọn ohun tá alhamdulillah àwọn sọ fún kókíni yarhamukallah ọlọ́run ọba wa kí ọ ọlọ́run ọkẹ ọ oní ọ̀sán fún wa pé yahdikumullahu wa yuslihu balakum ọlọ́run ọfẹ́ iná mọ̀ náà yóò sì tún bẹ́ẹ̀ bá kù síse ẹ̀já wò inú ẹ̀kọ́ ànábi sallallahu alaihi wasallam kéde finish finish and then tó bá sí ń kọ́ tó bá sí tó sí ń bẹ fún faragba ìkẹ́ ọlọ́run káwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ọ́sàdúà fún káwọn tó fara kádùà mọ́jẹnu rẹ̀ ó wíwo tó fi ní lẹ́tọ̀sàdúà tẹ́nu tí ọba wúwo tó ọ̀nà bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ náà mọ́jẹnu rẹ̀ ó wúwo mọ́ feel big pèsè ní máa kí lágbájá kódà kọjọ ọmọ kékeré pàtàkì àti alhamdulillah ọ̀nà pé yàrá mú kàlọ́ ọ̀nà pé yàjí kún lọ àìfojú kéré àdó ẹ̀ nìkan bó ṣe wí tí wọ́n lè wò ó pé bóyá kò pé dáadáa ni Yorùbá sọ pé àdúà wọ́kọ̀wọ́kọ̀ ọ̀sán ju ìpè tààràtààrà lọ ilé ibẹ̀ anábì wá ní tẹbá gbúrò àjàkálẹ̀ àrùn kan nìkan tẹbá mẹ́mbẹ̀ ẹmọ́ jáde tẹbá kọ́ ẹwọ́bẹ̀ ẹmọ́lọ̀ wọ́bẹ̀ tẹbá gbúrò nígbàtí nǹkan yìí ṣẹlẹ̀ a rí pé àwọn àtẹ̀jáde lóríṣiríṣi nígbà tó gba ayé ní discourse ẹ̀ wọ́n kẹ́ ń pé ẹ kí wọ́n quarantine ni wọn ò gbé wọn ò bá ní wọn ò kẹ́ ń wá àwọn èèyàn tí tó ti mú káàkiri tó bá jẹ́ pé àwọn èèyàn tó ti mú káàkiri àbáwọn tó wọ́n ti pàdé ẹni ẹ̀nà ọgbọ́n tí mẹ́nu ìlú yẹn kódà bí ò tí mú tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kódà kọ́ mọ́ jẹ́ mùsùlùmí yájọ àdọ́pì rẹ̀ torí pé quarantine àti isolation yìí náà ànẹ́bì ti sọ ámàdìsí rẹ̀ wá sallallahu alaihi wasallam tápàdà débẹ̀ níwájú pé ẹ̀ha isolate àwọn tí wọ́n sick ẹ̀ wọ́n dà wọ́n pọ̀ mọ́ kọ́dà àwọn tí wọ́n ń sin adìẹ àgbèsì mọ́ sí irú ẹ̀ tí wọ́n bá kiri adìẹ lọ àwọn tí wọ́n ti kó jáde yẹn tí wọ́n bá dé wọ́n fi wọ́n sí kéèjì ọ̀tọ̀ ni wọ́n ní dàwọn kọ̀ máwọn tí wọ́n kó jáde ní inú ilé adìẹ so tọ́kàn báyìí ti wà ẹ̀fẹ́tẹ̀ tí wọ́n ti kó ti nárùn kẹ́ wọ́n ní kò mọ́ ànẹ́bí ló ti kọ́kọ́ sọ bẹ́ẹ̀ sallallahu ṣùgbọ́n ọlọ́run ọba tó dáa tó fẹ́ lu ànábì ní kẹ́ àti gẹ̀ fún gbogbo ayé wa ma arsalnaka illa rahmatan lil alamin kọ́dà ní tọ́gbà bá ti ń lo ìtọ́sọ́nà life rẹ̀ yóò kẹ́kù kùtàlìkìyàmà yóò pàdé bó ṣeṣe àlò àfihàmọ̀ pé sẹ́ka bá lò ń fẹ́ ká lò nípìnlẹ̀ sáà lò ń ga fún wa ń parọ́ rẹ̀ nísìn ọ̀dọ̀ ànábì sáà ní wòye sígínì tààrí láì lórí isolation quarantine nísìnyí kọ́ ọmọ ẹnìkan ọbọ̀rọ̀ lọ́dún kan ẹnìkan ọmọ jáde mọ́ kọ́ntì báyọ̀ ọbọ̀rọ̀ bíbí kódà ìlú Saudi ọlọ́nkọba tuntun bẹ̀ sí kó tó di pé wọ́n ti rẹ́kọ́ọ̀dù kínní wọ́n ti gbófin yẹn wá ara àwọn tí ọ̀gbọ́ràn láwọn tí wọ́n yọ jáde láwọn ohun tí a ní ní information lọ́wọ́ tó bá tí wọ́n follow protocol tó yẹ tí wọ́n jáde lọ ló bí irú nǹkan yẹn náà ti fi ń gbòòrò sí níbẹ̀ náà abájọmọ̀ pé báyọ̀ òkórí òun náà ni biladu tawhid tó sẹ́kù sápáná ohun yóò tí wọ́n lè ní ìlú yòówù orílẹ̀-èdè yòówù kan dáa tó nígbàtẹ̀rù Islam àti ntọ́lọ́ngbé bẹ̀ náà àtẹ̀lélẹ̀ nípìnlẹ̀ tọ́lẹ́kọ́ta bá tẹ̀lé náà yóò chẹ́kì rẹ̀ torí pé ìtẹ̀lá nẹ́bì sallallahu alaihi wasallam ìbádà ní ọmọ ọjẹ́ fún wa ọlọ́run jọ́ tún wá wọlá apá tẹ̀lá nẹ́bì fún wa torí pé kódà lè fi bẹ́lọ́un nínú sọ́tọ̀ Ali Imran ọgbàtàlọ́run júwe àwọn ọ̀nà tààlẹ̀ fi bẹ́ẹ̀ lọ́run fún wa tí wọ́n mú wá láti náà yàtàwọn àfáàṣẹ ìsìnbá tó ń bẹ̀ wọn rọ́bàna iná àmàna wà tàbàna rọ̀súlà fàktúbùnà àṣàhìdì tó tún wọ́n pé ọlọ́run àti tẹ̀lá níbi tó ní láti àti sí o mọ́tà sàánú wa àfi bẹ̀ lọ́run tó tún fáwọn ẹ̀ta ń gbọ́ wa tí wọ́n bá ah, out láti wálé <laughs> kìíní sásọ̀ fún pé kó tójú wọn bá ń wò pé à kọ́sà wọlé kọ́mọ̀ bà kú ó lè jẹ́ pé òun náà ló tún wá fẹ́ fi ẹ̀yìn yòókù náà ni pé ẹ lo súnà nẹ́bì níbẹ̀ láti lè dènà àmọ́dé bákan náà láyé àwọn táwọn wò lálágbára tàfi ní virus corona ayatun min ayatillah kí làwọn tí wọ́n ń ṣe táàfi ń páyà táwọn náà fi ń lé tira àwọn orílẹ̀-èdè ayé ike ẹnìkan ní nuclear weapon tó lè fi pa kíníkan nígbà kan ọmọ bẹ̀rọ kí á seven most powerful kìnnìkan ó ti wọ́n sí ń pè wọ́n kọ́lá ní political science kò scrabble and partition of so ó ní bó ṣe ṣẹlẹ̀ àwọn tó lágbára wọ́n ti pín àwọn ìlú yòókù kéékèèké ọkùnkùn developed country under developed country developing country ó ní bí wọ́n ti pín gbogbo ẹ̀ ó ti yá wọn tí wọ́n lọ nípa nǹkan yìí náà nuclear weapon wọ́n fi ń bẹ̀rù wọn pé hey àkíní wọn ò ṣe tako fa orílẹ̀-èdè wa ìwọ́n tó ń ṣeré ọlọ́run tó wá dá wa tóun ọ̀sẹ̀ ní pé àwọn ẹnjìníà kẹ́kẹ́ ẹ̀ lọ kó kẹ́míkà kan wá tó nírú corona ìlọ́dọ̀ tí odidi 470 something kú lẹ́sẹ̀kẹsẹ̀ pàà sí tí ní rẹ́kọ́ọ̀dù pé báyá kò ní tújù bẹ́ẹ̀ lọ́lọ́mọ́ jù bẹ́ẹ̀ lọ́mọ́ afẹ́ mọ́ tó túnmọ̀ pé orílẹ̀-èdè kẹ́lẹ̀ parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ látara rẹ̀ kí lẹ fẹ́ pẹ̀rú wẹ́pọ̀n tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wà máa yà alamu junuda rabbika illa sọwọ́ ayẹ ká bẹ̀rù rẹ̀ àbẹ́ ọ̀yẹ ká bẹ̀rù rẹ̀ àní pé tó bá fẹ́ pawá rẹ̀ níjọ́ tó parẹ́ bá dé kí màlẹ́kà ọkàn fèrè gbogbo ọkẹ̀ parẹ́ lọ́kàn eléyìí ń fún wa ní àpẹẹrẹ pé kò lè fọ́lọ́hùn láti kó gbogbo ọlọ́pàá kan ṣoṣo e, àmọ́dì kan kòkòrò ẹyọ kan ọlọ́run lò láti pa èèyàn 470 something ní àárín ọjọ́ kan ṣoṣo àwọn àmọ̀ pé kódà wákàtí kan jẹ́ pé tí lè mo rúsùdá ń sọ ọ̀nà tó jì àbá ń fáyọ léde kan àmọ̀ tuntun fún léde yẹn náà àbáwọn alágbára ha ọlọ́pọlọ ó lè develop nuclear weapon ó lè definitely a sọ pé nuclear weapon ń bẹ lọ́dọ̀ ẹni tó da ọ sọ pé ọ̀nà tí ó gbà mú ọ tọ́ ọ bá takwasẹ́ rẹ̀ inna baksha rabbika lashadid báwo lè mi ṣe rí pẹ̀lú àṣẹ ọlọ́run báwo ni wọ́n náà ṣe rí inú àmì nínú ìran àwọn ọmọ ogun tó ní lọ́dọ̀ ní mọ́ mú pé ìwọ ni wà lọ síṣẹ́ yìí yọ́ àfáìn rẹ̀ ẹ̀pẹ́ ìgbà tẹ̀bólà pé iṣẹ́ kìọ̀ kòrónà iṣẹ́ kìọ̀ ìlọ́lá pé ìtọ́ bá wù ní o yàhálùkù máa yàṣá ò wáyé àkàtàrù yọ́ sọ̀tà pé wọ́n ló fíìtì àsìkò yìí wọ́n ló àwọn ìbẹ̀ tó ń jáde kó ní islam wàyáàdì bí kẹfìrọ̀ so ọ̀nà tó gbà jẹ́ àmì ọlọ́run ọ̀pọ̀ tó pọ̀ bákòókò wá sí rí ká lè tún mú àwọn àǹfààní mi wá tí a dúró sí ni jazakumullahu khairan ọlọ́run bá ní sẹ́yìn ní ẹ̀sùn olóore gbogbo àwọn tí àlù eh, àìsàn náà ti fi ọwọ́ bá ọlọ́run bá ní ṣe ní ṣókí ọlọ́run bá ní fún wọn ní àlàáfíà àwọn tí wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́run ní ọlọ́run bá ní gbàgbọ́ wọn àwọn tó bá jẹ́ mùsùlùmí wọn tó dúró déédéé bákan náà wá ní pé kí wá ní àwọn ọ̀nà àbáyọ níbi àwọn àjàkálẹ̀ àrùn báyìí torí ọ̀kan ilẹ̀ tó sọ kọjá ní òun kọ́ ló bí ọlọ́jọ́ sí láàrin ẹ̀dúgbà rẹ̀ kó àrùn lọ́rẹ́ ni pé yóò tún yá lékún ní mímọ̀ ẹ̀kùn mo ti sọ nù ètò kan torí pé àwọn tó jẹ́ àwọn dókítọ̀ kọ́dà mo rí àwọn àwọn náà wá di àwọn tewétegbò tọ́kẹ̀ mọ́ lo gbogbo oògùn pé àmọ̀ yìí tí ó ṣiṣẹ́ níṣì pé àwọn ní ò lè sọ specifically pé medical doctor tó sì. wọ́n tún ṣe fáyé àwọn náà tó ṣe wáyé. àwọn tẹ̀ wọ́n tẹ̀ so ẹni pé a padà fi bá a já ibì kan làwọn akẹ́mọ́ fi sọ́nà àwọn onímọ̀ pé ọlọ́run bá a san ilé koko wàhálà bá a san ẹlẹ́sìn dáadáa ní kí wọ́n jẹ́ ká tún lékún. so inú túnjá ní ọlọ́run náà gan-an tuntun ni pé yóò tún mú wa súnmọ́ ọlọ́run gbogbo àwọn tí èsì sọ̀lá tẹ́lẹ̀ ẹ̀ tí èsì sọ̀lá tẹ́lẹ̀ ẹ̀ tí èsì bẹ́ẹ̀ lọ́run tẹ́lẹ̀ ẹni tí ò lẹ́kọ̀ọ́ bá ṣe sí tẹ́lẹ̀. káwá padà síbi àwọn ọ̀nà àbáyọ àrípa ti jóye wa pé àwọn tí ò tí ì dénú àrùn ìsìláàmù ti kọ́ wa kalẹ̀ ló fi jẹ́ pé nínú ọ̀rọ̀ ọgbọ́n wọ́n sọ pé alùwẹ̀kọ́ ọ̀yá afdalu minal ilaj minal ilaj àbí wọ́n sọ pé awla minal ilaj wípé prevention is better than care so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá náà wọ́n sọ pé ọjà mọ̀ṣó yóò sì kìnnì yóò di kókó yóò tún kúrú kókú mọ́ ṣẹlẹ̀ sí wa ọ̀dà àjù pé ó ṣẹlẹ̀ sí wa à ń tọ́jú ara lọ torí pé ń bi ṣiṣẹlẹ̀ sí wa owó ọ̀lọ̀ sí àkókò ọ̀lọ̀ sí a tún lè mọ́jú pé mọ́ bá ṣe wà tẹ́lẹ̀ àìpínú àwọn àrùn yìí omi ń gbohùn lẹ́nu ẹlòmí yọ gbà ní lẹ́sùdọ̀ ẹlòmí kò ní tí ìbọ́sálì kìyàmà wọ́n sáré pé kò jó pé mọ́ yóò fàmì kẹ́lẹ̀ sí ara rẹ̀ kódà náà àwọn ògùn tá ń lò ní táǹpà ń ṣe fúnra wa wọ́n sọ púpọ̀ fẹ́ sóògùn tí ò ní side effect ó tún mọ̀ pé alimahu mani alimahu ìhìlahu mani ìhìlahu effect rẹ̀ alimọ́mọ́ ó lè mọ́ hàn sẹ́nitọ́ àwọn tó mọ̀ mọ́mọ́ pé bẹ́ẹ̀ lórí eléyìí náà sì ní àmọ́dí tó lóògùn ni ọlọ́run ó sì jẹ́ ajá torí pé ohun tí islam wá fáwa ni pé kò sáàmọ́dí tọ́lọ́run jù sórí ilẹ̀ tí ó lóògùn káwá padà sí àwọn àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ táwọn onímọ̀ tí wọ́n jí oyé wa pé nínú àwọn ọ̀nà àbáyọ títí ń bẹ báyá táà kàkún tẹ́lẹ̀ táà mọ́ fi dènà rẹ̀ kó tó dé àbótí ẹ̀ ti dé tó pé ìṣiṣẹ́ prevention ìtàn ṣiṣẹ́ care alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé anábì sallallahu alayhi wa sallam anábì sọ fún wa kódà kádánwò tó ṣẹlẹ̀ man qala bismillahi alladhi la yadurru ma'asmi shay'un fil ardi wala fis samaa owó sẹ́mí ọ̀làlẹ́ àdébìnrin tó bá gbólóhùn tá a sọ yìí torí pé àkókò lè mọ ìjà lè tú wákà tú àwọn kọ̀ọ̀kan tí ó gbajúmọ̀ bóyá létí ẹlòmíì àdébìnrin tó bá wí mẹ́ta rẹ̀ nírọ̀lẹ́ àdébìnrin láti rọ̀lẹ́ yẹn tí ó fi di àárọ̀ Allah subhanahu wa ta'ala ó ní yóò sọ lam tusibu fuj'atun bala'in hatta yusbih títí tílẹ̀ ó fi mọ́ àwọn àjàkálẹ̀ àrùn tí wọ́n já wá ọlọ́run ọbọ̀ sọ mẹ́ẹ̀ tó bá ti wí láàárọ̀ ọlọ́run ọ sọ tí tí ó fi di ìrọ̀lẹ́ tó fi dalẹ́ eléyìí bẹnu súnánù àbáwà àbídàhood abúdàhood àtàwọn mi ìsì bẹnu tíra àti mọ́ pè ní atákéré ìyọ́dún mẹ́ta alákọ̀ọ́kọ́ lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkún lọ́pọ̀lọpọ̀ kéje kó ní adad ṣùgbọ́n tọba láti ń ronú ma wí ma wí sikiru mutlak lele ke ko mo koyad mo fi onde se ko tala ko anabi ni mẹ́ta ibi tele wọ́n ikun lọ́pọ̀lọpọ̀ mo wí gbólóhùn la ilaha illa han subhanaka inni kuntu min adh-dhalimin la ilaha illa anta qala qawi subhanaka inni kuntu min adh-dhalimin kilo de bola tirele alquran loko júwe fún wa ipe bàbá ẹlẹ́ja wa dhanuni idhaba mughadiban anabi Ọlọ́hun torí pé òun táwọn aráàlú yìí ṣe òun wí wọn ọ̀gbọ́ tó bínú jáde fàgọ́nà allah nẹ́kẹ̀dẹ̀rẹ̀ àlẹ́ yìí ọwá rò pé tí wọn ò ní rìn òun pé à ní fúnlẹ̀ mọ́ òun náà ní pé tóun bá kó ti jáde ń tòun ó rò pé àti bá kó jáde kó láàrin ti jáde ọlọ́run ní ọ̀padà bọ́ òkùnkùn àwọn ta nígbà tó wà mẹ́kù kò sọ́ni àbáyọ̀ kankan mọ́ báyìí wọn pe allah illa anta subhanaka inni kuntu min az-zalimin ọlọ́run wa ni a ah, ah. táwa na ló pè kódà wọ́n ní jọ́nà a lọ́hùn àwọn mọ̀lẹ́ka kan ni wọ́n fi prevention is better than cure okay ni ah, ohun Yunus ọwá ti tó pé ohun tó ti kọ́mọ̀ pé ohun so túnmọ̀ pé ohun títí mọ́ pè wá tẹ́lẹ̀ kú tó rúgbà nù nira ló fi bí áyà mi tọ́lọ̀ fi dé pé wà láúlá an ká nà nínú musabbihin tí ọ̀wá pé tí ń bẹ́ náà ti ń ṣe tẹ̀sídẹ́ tẹ́lẹ̀ ni lálàgbèsà fi bá ti nìyí ìláyọ̀ mi àsùn eléyẹn ti tẹ́lẹ̀ náà la kó pọ̀ mọ́ ti ìṣẹ̀ṣẹ̀ tí ń fi ń lahu àwa adálóhùn so túnmọ̀ pé àwọn fáàní ojú akúntúnmọ̀ pé tá a bá ń pọ́ lọ́hùn fún nǹkan kan mọ́pọ́ lọ́hùn ọ̀dá ni

algam òun ni ìṣòro tí yẹn ti ń bẹ̀ẹ́ pé bo ní ìbáyọ̀ hamu ni ètí yẹn rò pé hey ìṣòro ń bọ̀ wájú ọlọ́wà àwa lànà ètò ìwà ń bẹ̀ wákàtí àlìkànú lẹ́jìl mú mi ní gbogbo àwọn tó bá ti wá nígbàgbọ́ táwọn náà rìn rìn bó ti tọ́ bó ṣe yẹ bá a ti mọ̀ làwọn náà nìyẹn tó mọ̀ pé bọ́lọ̀ ń ṣe ń ṣe lánàá yọ mọ̀ ṣe bẹ́ẹ̀ lónìí yóò ṣe bẹ́ẹ̀ lọ́la ṣùgbọ́n yóò túmọ̀ pé bàbá wí àwọn táwọn sọ ìkéde pé nǹkan tó wá lọ sí nǹkan míì mú yóò fi kún lọ́dà fún wa Ànábì sallallahu alaihi wasallam sọ pé da'watu Dhinun àdúrà Dhinun ọ̀dọ́ ẹlẹ́ja isda'a biha wa huwa fi batni al-hut tó gbígbà tó ń bẹ nínú ẹja Ànábì wa sallallahu alaihi wasallam lam yad'u biha ò ní fi bẹ́lọ̀ lórí nǹkan àyàfi kí Allah subhanahu wa ta'ala kó gbàdúwà rẹ̀ sallallahu alaihi wasallam imam ahmad wọ́n gbélé jáde inú musnad wọn bákan náà afọwà tirimizi àwọn náà gbé jáde inú sunan wọn ilé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì bí wọ́n náà ti ń gbọ́ la ilaha illa ant subhanaka inni torí pé ẹsẹ̀ tiẹ̀ plus tèmi plus tiẹ̀ àti ẹ̀hẹ̀ntì yóò kètì yá wájú gbogbo atájọ́ ń so gbogbo ẹ̀ ní bí òun ti ń ṣẹlẹ̀ yìí nígbà fọwọ́ jẹ́ wá ṣe ẹ̀hìn tìrọ́fù àwọn àṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run kí ọgbàdúrà wa náà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àtàwùsù min jáde ìbẹ̀lẹ̀ àwọn àdánwò ńlá pípa ọ̀ká kò tẹ̀sí ìdípa kákà àmọ̀ ọ̀bẹ lọ́hùn bẹ̀ torí pé ààrí orin ilẹ̀ wọ́n ní anábì sallallahu alaihi wasallam káàna yata'awwas min jáde ìbẹ̀lẹ̀ anábì mọ́wọ́lọ́ àlébà orí ibú kórí ibú ọmọ léèyàn bá wasuhil qada àti ìdájọ́ ọbú ìkòkò ìdájọ́ ọbú léèyàn lórí àníbi mọ́ wá sọ mẹ́ wasamatatil a'da àti èébù ọ̀tá pé ààrìbì tí ọba rẹ̀ pé hmm, àwọn tó ti ẹ̀bá nísìn àjókòó jẹ́ ti bá táwọn kí ń retí pé wọn ò fẹ́ kí o kú àárín máa wọ́lọ́wọ́ bá ní sọ pé aláhùnmá iná àwọ́zíkà min jáde ìbálẹ̀ àwọn dárkì ṣaka wàsó ìlkọ̀dọ̀ wàsàmátàtì àdá afáwà Bukhari wọ́n gbélé wa ẹ̀kọ́ wa ń bẹ́ẹ̀ gbọ́ àwọn tá à ń wúyẹ̀ lóòfẹ́ àwọn tàbá gbọ́ kéwú ńkọ́ ká gbìyànjú kéde fún gbogbo aláàfin kéwú láyé ìwọ̀n bá ta ní ìdìta ní bùkátà sí kakọ̀ kéde tó ń tá sọ di orin torí pé ọ̀pọ̀lọpọ̀ orin tá à mọ́ wò pé ni ó lè túmọ̀ àdúrà kó ta bá gbé kalẹ̀ tí wọ́n bá tú palẹ̀ nípìlẹ̀ ní àtòpọ̀ ọ̀rọ̀ rẹ̀ gan a rí pé ahun àtàdọ́rù ìjírẹ̀bẹ̀ sọ́lọ́hun ìrẹ́rẹ́ nílẹ̀ ọ̀fẹ́ sí ń bi omi ọ̀dà lórí wà dára kìí ṣàkọ́ àti àlébá kórí ibú ọmọ léwa bá ìyẹn nísìn lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá àkóbù sọ pé yorùbá làwọn náà torí pé ẹlòmíì etí ti ò ní gbọ́rọ̀ lágbóyé àfàgbọ́ sí sódì ọlọ́nkọ́sánú wa ń bẹ̀ àwọn àti àfẹ́sàdúrà afẹ́bẹ́ ọlọ́run ni o àpò ìtọ̀ àmọ̀ sọ́bí pa rìpọ́ọ̀tù pé nkẹni oníṣẹ̀lẹ̀ pé àpadà sí ibò nílé wà bá pé àmì ẹ̀kan ò tó tèwé tàbá àpadà sáìdá kó ní àádọ́ wa ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n inú òun àti pé ah, ọlọ́run ọba mi ní wọ oníṣọ́ ibi kí mọ́jà padà sí ibò ọba mi àti pé akẹ́rin sọ́bí pé àpadà sí ibò nílé wa bá lọ́dọ̀ tiẹ̀ náà èwo ni àgbékalẹ̀ rẹ̀ ní ń fi ìyẹpẹrẹ ju ara wọn lọ. <laughs> wọ́n ní tàkọ́kọ́ tó lè lu èmi mọ́ máa pẹ̀rẹ̀ kan wá pẹ̀lú àwa tá a fẹ́ lọ́hùn mọ́rẹ̀ ẹ̀rín tó bá ń gbọ́ wàláì tó bá tí wọ́n bá ní ronú àwa kóra wa jọ àlẹ́ afẹ́ wá afẹ́ flíbì tí wọ́n bá fẹ́ flíbì sí ìyẹn gẹ́ta àṣẹ ìyẹn wà rìmọ́sì pé ẹ dákun tó lọ́lọ́ dáríjì wá àṣekínní kan àwọn abẹ́rẹ́ aṣáájá fòrò lẹ́ abẹ́rẹ́ jó bí pé ẹni tá à ń bẹ̀ yẹn bí pé kí ni ó ṣe tẹ́lẹ̀ ni pé inú mọ́jẹ̀mú àdúrà sí ni kíni kárẹ̀ra wa ń lẹ̀ fẹ́ni tá à ń ṣe kíni tá à ń bẹ̀ wọ́n ti mọ̀ ọ́rá mi àbámọ̀ lára wa pé a ti mọ̀ pa àdìsáàfù ká jìyà tó yọ̀bá dárí jù wa. bákan náà lábẹ́ ilé náà kàtàrà lọ́ọ̀bẹ̀ gbogbo àwọn táwọn sọ ikò túnmọ̀ pé kátó wà lọ́kọ́ sẹ́nu ọ̀nà tó pẹ́lá òjò táwọn bẹ̀rẹ̀ ti ń ṣẹlẹ̀ nísìnyí torí pé àwọn tó ti dé ó ti dé bẹ́ẹ̀ o tó ká kú ti ń sá síbi tọ́ bá wù pé ń bọ̀ láságbà eléyìí ò túnmọ̀ ká máa lọ̀kọ́ láàmì sááfà tẹnu ọ̀nà ègún tí alùkọ̀ọ́nì rìpọ́ọ̀tù pé Musa Samiriyu ẹ̀ntọ́ dẹ́bọ́ọ́lẹ̀ sáàrin àwọn ọjọ́ rẹ̀ ń gbò fi wọ́n lẹ̀ tí ń lọ tọ́lọ̀ gba tíra lọ́dọ̀ ọlọ́run tẹ́ pé ìtumọ̀ láàmì sáàsà tó nípa iná lẹ́ka fil hayati an taqula láàmì sáàsà àwọn afáà ọwọ́ kìàn awakọ̀ torí ìgbàmọ̀ awalọ̀kọ́ sẹ́nà náà rí fún àìgbẹ́gbọ́sílámù yìí àtàìlẹ́kọ̀ọ́ ni nípa bá a ṣe wàṣọ níbi àwọn àjàkálẹ̀ àrùn tó bẹ́lẹ̀ bó ṣe jẹ́ eléyìí ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni almuhafaza ala duhail khuruj min almanzil ẹ̀rí pé àwọn tàbí sọ sẹ́yìn náà làwọn tàn padà sí ìdúnnímọ̀ àdúrà táàmọ́ sí tàbá fẹ́ jáde ńlé pé à ń lò dé sàfà ànijáde lékú lọ́wọ́ ànijá ọ̀dà ọlọ́run ní jájáde lékú lọ kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n ká wí nígbà nẹ́bì ṣe wí yẹn yóò mọ já sí ìjọsìn yóò sọmọ ti sẹ́ tẹ̀ kó sí tó kí wọ́n lá nẹ́bì gan fúnra wọn sallallahu alaihi wasallam tó ń bá fẹ́ jáde ńlé ànábì ọ̀sọ̀ pé bismillah tawakkaltu ala ẹni tó ti ní kòrónà mọ́jì ìtàgbákò rẹ̀ mọ́jọ fọwọ́ kẹ̀mí o mọ́jọ ó sí ibi tí máa ń bẹ o mọ́ gbára tọ́lọ́run òde tí ń lọ yìí àtàwọn tí ń lọ síbẹ̀ òyì ságbára kan ìlè sá fún kòrónà ìlè dá sá fún òun ni ó sì lè dá yàgò fún mi ọ̀ságbára kẹ́kọ̀ọ́ sóyè tí kan fún mi o kódà kí n lo nose cover kọ̀rin o ṣùgbọ́n agbára àwọn ọlọ́run ní la hawla wala quwwata illa billah àdébí sọ̀rọ̀ sọ́wọ́n tẹ́rú bá wí bẹ́ẹ̀ nígbà náà kódà àwọn sàyàtìn àwọn èṣù kéékèèké àti láńlá wọn wọ́n sọ pé á ah, àmọ̀lẹ́kọ̀ọ́kọ́ sọ fún ẹnìyàn pé hudit ọkùnfẹ́ ọlọ́run ti fi ọmọ ọlọ́run ti tú ọ kọ̀wùkìt ọlọ́run ti protect rẹ wọn àwọn ọmọlẹ́yìn yẹn sọ wà sádànù tí wọ́n ti ń wò tẹ́lẹ̀ pé òde tí ń lọ yìí ó ṣe tọ́lọ́run nù ilé àníjí orí tọ́lọ́run sí ń ta àwọn náà wà sádànù wọ́n takété wọ́n máa sọ fúnra wọn pé wọ́n ló sùn mọ́ kéyìfà alákàgbèrọ́jùlù nǹkan ìhúdí àwọ̀ kó fi àwọ̀ ẹn tọ́lọ́run ti fi mọ̀nà tọ́lọ́run bá ti tó tọ́lọ́run ti dáwòwò sóhun ni wọ́n lọ bá àbọ̀ ọ̀fẹ́ fara rí lọ ilé ìnà ìbẹnu súnmọ́ àfàwà Abu Daud òun náà ni pé a bá ti jí láàárọ̀ àmọ̀ bẹ́lọ́hun

ó sì Allahumma inni as'aluka al-afwa wal afiya àmójúfò wọ ọlọ́run láwọn tí mo ti dá lọ́rùn tẹ́ kí n jìyà dákun yá fi mi o àlàáfíà ọlọ́run ṣe fún mi o fi dúnìyà wal akhirah láyé àti lálkìyàmà torí pé níbi kàlkìyàmà ẹni pé sáà ni ó sì kì ní àwọn kí ó sì kì lálkìyàmà ẹni tó níyàwó méjì àbí mẹ́ta tí ò sí ní láàrin wọn lálkìyàmà ìhà rẹ̀ ọ́ ṣùgbọ́n tí má ti ń ṣerú àdúrà yìí ni wọn gáìdì ẹ̀ láàrin wọn

wà á mi rọ̀ àti gbogbo tí ń pa mi láyà ọlọ́run dákun fi mí lọ́kàn balẹ̀ ńbẹ̀ ọ̀nà Allahumma ahfazni min bayni yadayya ọlọ́run ṣọ́ mi lápá ọ̀tún wa min khalfi ṣọ́ mi lẹ́yìn ṣọ́ mi lápá ọ̀tún ṣọ́ mi lápá sí mọ́jẹ́ wọ́n sọ̀tún mú mọ́jẹ́ wọ́n tó sì mú mi mọ́jẹ́ nkàgbákò lọ́tún mọ́jẹ́ nkòlósì wa min khalfi kódà látẹ̀yìn ọlọ́run ń yẹ̀ mí ní ọlọ́run mi ń wájú ni àpọ́sí lọ́tún àti lóṣì ọlọ́run dáàbòbò wọ́n mi ń fa òkè àti látòkè wà áwúzò bí azọmátíkà àni ọ̀kútààlà mi tààtì ọlọ́run mọ́dé wọ́n ti hmm. ìsàlẹ̀ pamí tó díé mọ́dé wọ́n ti ìsàlẹ̀ pamí wọ́n rí pé gbogbo ẹ̀ ló ti kó ọ̀tún òsì wájú ẹ̀yìn rẹ̀ṣẹ̀ irú èyí pé ọya òkè ilẹ̀ ọ̀tún òsì irú eléyìí sọ ọ̀tún òsì wájú ẹ̀yìn òkè ilẹ̀ o ti wá sọ ọ yàtọ̀ sí pé jupá sọ̀tún jupá sí sọ́sì so eléyìí wà ní muslim imam ahmed anabi mọ́ sí lójoojúmọ́ lẹ́yìn ẹ̀bẹ̀nu tí a yẹ́ muslim ọ̀nà ẹ̀bẹ̀lẹ́bẹ̀ àwọn èèyàn ti rà dárí lọ́jọ́ ìta pé wọn lórí ètò yìí ẹ̀kọ́ a ti tún jìnà ìpẹta bá láwọn ètò tún ní apin fáwọn èèyàn náà àtúgbà àtùpin nígbà náà lọ́wọ́n akí gbogbo ẹni tó ṣiṣẹ́ ohun tá a pín lé ní one hundred and twenty tẹ́pọ̀ àwọn èèyàn níkẹ́ ìfowólẹ̀ pé mọ̀ra mẹ́wàá ẹ̀fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ wọ́n wà sí ń ṣe tí ìdàlùkìyàmọ̀ ọlọ́run ọmọ gbàládá ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ nínú ìgbésẹ̀ òun náà ni pé kẹsìrátù dùá ọ̀pọ̀lọpọ̀ àdúà yàtọ̀ sáwọn tá a dákọ̀ yìí hmm, torí pàdé bí sọ pé inna dùá yanfa mimma nazal wa mimma lam yanzil fa alaykum ibadallah bid dùá afọ àtẹ́lẹ́mìsì gbé jáde nù kíra wọn àníbi ni àdúà mọ́ sàǹfààní bí ohun tó ti ṣẹlẹ̀ kí n bá yínú jẹ́ àbí ohun tí ò tí ì ṣẹlẹ̀ àdẹ́ni ọwọ́ àdọ́wọ́ yín àwọn ọ̀sàdúà ò ló fi jẹ́ ta akọ síbí òun náà ni pé tàtíkà òun ni aláhùnmá inni àwọ́sùnkà min albaros waljunun waljuzab wa min sayyihi al-aqal ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba kì ń wá oníṣọ́ làmí níbi ẹ̀tẹ̀ àti ìyáwèrè àti ògòdò ẹ̀tẹ̀ àti kíká kéèyàn ká ògòdò àti ìdẹ́tẹ̀ ọlọ́run ìrúbọ oníṣọ́ mẹ́yà mímbẹ̀ àti wọ́n sì jẹ́ ìyáwèrè àti ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni pé tawakki mawadi allati fi alwaba ta fi wà nínú tàbí sọ́síwájú àwọn àyè tá ti notice pé nǹkan yìí lẹ́m̀bẹ̀ kájìnà sí o torí pé òun gbọ́ pé ẹ́ à mo ti tàdúrà ọwá kò rẹ lọ lú ibi tọ́wà okò rẹ lọ àyè ibi tọ́wà ọlọ dì mẹ́ni tó ni wọ́n ní ẹ so gọ́ọ̀mẹ̀ntì pàṣẹ ẹ mọ́ lọ ibà nìkan kí ni ẹ a tẹ̀lé ohun táwọn tó bá nímọ̀ nǹkan àtọ́bá sọ fún wa gẹ́gẹ́ bí àdísá níbi sọ fún wa pé torí pé ń jọ tí sahaba kan travel umar ń lọ sílùú sham ọwá dé àyè kan tó ti fẹ́ súnmọ́ bẹ̀ lágbègbè rẹ̀ abdulrahman ọmọ hauf ilé ìtumọ̀ pé àwọn ẹ̀ta ń wò pé olówó ni wá kápá kọ ẹ̀kọ́ ẹ̀sìn fáwọn àfa inú sàábé lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn anẹ́bì salama anẹ́bì tán abubakar lẹ́yìn rẹ̀ umaru olówó umaru náà wọ́n fi ní kéèrè pípú ìmọ́lẹ̀ farasin fún yàn ẹ̀tọ́ wá jẹ́ olówó tí ó gọ́ra rẹ̀ nínú àwọn sọ̀hábà anẹ́bì tó ní kẹ́kọ́ ẹ̀sìn dáadáa oníwọ́n sọ fún umaru gbà wọ́n dégun pé hey umaru ah anẹ́bì mọ̀ sọ báyìí pé ìsáàsẹ̀ ní tùmbí ibi harbin fala taqdamu alayhi tàbí pé àlùbá àjàkálà àwọn bẹ́lù kẹ́ tẹ́bá ti bẹ́m̀bẹ̀ tí àmọ́dé yẹwà ṣẹlẹ̀ fàlá táhàrùjú ṣòrára mínú ẹwọ́n ti jáde pẹ́ ń sá fún o ló fi jẹ́kọ̀ kẹ́ náà àfá bí wọ́n ti ń pé wọ́n ti àwọn mọ́sálásí ẹ̀yẹn jímọ̀ ẹ̀mọ́ ti pínyà láwọn ibi tó ti dé ọlọ́mọdé ọlọ́dọ̀ wà tí wọ́n wá pé ọ̀n lọ so àti àdìsí ìta sọ fún wọlé fún àwọn ẹbí ni ẹmọ́ da àwọn ọ̀gbádùn ẹmọ́ da àwọn tí wọ́n gbádùn afọ́ àbúhárà àti muslim gbé jáde àdìsẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ọ̀nà tá a òun náà ni pé a mọ̀ sí iṣẹ́ dáadáa so bóyá ká dúró báyìí ká lè gba ìpè nínú mẹ́wàá tá a fún wa méje náà láti lè sọ mẹ́ bóyá níjẹjọ níjọ mẹ́jọ nǹkan náà fẹ́lẹ́ òǹbàkì a lè dáàpọ̀ mọ́ nǹkan míì àbíkọ́ ẹ̀kọ́ náà látún fi àwọn nǹkan míì kún ní ìbámu sí ìṣẹ̀lẹ̀ tí máa tún ṣẹlẹ̀ ṣùgbọ́n abẹ́lẹ̀ kó tó dijọ́ mẹ́jọ náà ọlọ́run kó ti rìlífù wa adójúkọ Ramadan ájì ń bẹ umra ń bẹ gbogbo àwọn nǹkan yìí ìpayà yìí ò tí ì jẹ́ àmọ́ bí ó ṣe já sí ọlọ́mọ́sà fi wá lọ́kàn balẹ̀ gbogbo àwọn olórí wa ọlọ́mọba akọ ọmọ ṣe à ń tọ́jú àwọn oníṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ ọlọ́mọba akáwọn náà fìmọ̀kúmọ̀ wọn ti gáìdì wọn jáwọn náà sẹ́ni padà ọlọ́run tó gbó wa ká jáde kúrò nínú ẹsẹ̀ ọlọ́run kó jẹ́ kí a soríire. jazakumullahu khairan ọlọ́run kó bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore àti gbogbo àwa tí a tẹ́sí gbọ́ nílé náà wọ́n fà ní láti béèrè lórí àkòrí ọ̀rọ̀ ta sọ nínú àbí ìta ti sọ síwájú káti mọ̀ pè sórí nọ́mbà nígbàtà wà lórí afẹ́fẹ́ 09077711881 nígbàtí a bá jáde tẹ́ lẹ́yìn àti aago méjìlá lọ 08187996189 ni a mọ̀ kò wá sí náà Wàhálẹ́fẹ́ Naam. Naam. Naam, alákọ̀ọ́kọ́ ni pé wọ́n náà fàákẹ́ ní kí àròlùdó ọmọ sọ pé káwà mùsùlùmí pẹ́lọ́dọ̀ wa ní ìkọmọ́pàá àṣẹ́bẹ́ kó tó kò ní mùsùlùmí ìsọkúsọ lè ẹnìyẹn sọ torí pé àwọn tó lóore jù wá lọ́nà àwọn sọ̀hábà abúgbéra fún ìjára torí pé ní ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ rí kí wọ́n ti ti mọ́sálásí láyé àwọn ọjà àwọn tàbí yìí tó tọ́ lágbára tí mọ́sálásí kẹsùn òráyè kírun bẹ̀ tẹ́ pé ikú yẹn pọ̀ àwọn sọ̀hábà bá rú àjàkálẹ̀ báyìí lọ sòdùnmù ti sọ fún kò túnmọ̀ kan tó kú bẹ́ẹ̀ tó kú tó so kéèyàn mọ́ sọ ohun tí ò àwọn tí ń tẹ̀lé táwọn ní òní wò pé ǹjẹ́ ohun tó sọsọ́ lẹ́rìí alukur'an abadisa nẹ́bí so eléyìí ọjọ́rọ̀ tí ó gúnrégé káti wọn lè ṣe ṣírò instruction yẹn níbẹ̀. Wa alaikum salaam wa barakatuh. Náà, gbére yìí ni pé ẹni tó àbámọ̀ kó kèèsì pé ẹ̀fà àmọ́ sọ pé tààmọ̀ kó kèèsì àgbọ́ èyí tí ń ṣe yé ó sì dúró lórí bẹ́ẹ̀ àní jẹ ẹran rẹ̀ tó di eléyìí wà lákàrà àmọ́ ṣùgbọ́n tàbá nǹkan tó bá àwọn tó fẹ́ kó ń rúgà tó ń kẹsì wáyá kó ń kẹsì gbẹ́ tí òye torí pé àfáwà nẹ́sùlá dọ́là Albani kódà wọ́n yẹn jù ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pé ẹni tó bá jẹ́ pé kò mọ̀ nísìnyí òun wọ́n ti kọ transliteration wọ́n ti kọ sínú rẹ̀ nù tẹ́lẹ̀ mọ́ fi wí tẹ́fì pé ní ẹ̀mọ́ fi kà ní yorùbá mọ̀rọ̀pọ̀ iná ẹ̀tì rí ń bẹ lọ́dọ̀ yìí tó pa fún ẹnsẹ́ gbà náà yorùbá rẹ̀ lẹ́mọ̀ á fi kà á ní kéwú kìí ti fẹ́ mọ́ ka ìtumọ̀ rẹ̀ ní yorùbá torí pé ìjọsìn ni káka ní èdè yẹn ṣùgbọ́n lákọọ́lẹ̀ tí wọ́n kọ́ ní transliteration yẹn lẹ́mọ̀ fi kà kò ìsáàbù kápàsì kó wálẹ̀ gbogbo àwọn sọ̀hábà tàà ń sọ yìí náà lágbà ni wọ́n ṣe kí ni ni wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bì ọlọ́nkó sí ọpọlọ ẹnì kọ̀ọ̀kan kó ìṣe rọrùn fún wa ló fẹ́ jẹ́ nù. Wàlékún sálàmù àwọn ọ̀tọ̀lọ́wọ́. ipe àwọn amẹ́ríkà fún nǹkan sí àgbáyé fáwọn amẹ́ríkà fún nǹkan sí àgbáyé kámọ́ sun abẹ́ ọ̀rọ̀ yẹn tó súnmọ́ ni pé kọ̀ lálàáfíà ṣùkáì tó súnmọ́ tó jẹ́ onímọ̀ ṣègùn tàbọ̀ kí wọ́n jẹ́ lóòótọ́ tí wọ́n nímọ̀ nípa rẹ̀ kámọ́ nígbàgbọ́ náà àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ti jẹ́nu